kẹrẹ rẹ hu ne hu rẹ wọn o ani rẹ mi ani wọn ti rẹ wọn tini wọn ti rẹ mi tini ikarama wọn ayẹ hẹ dọ ẹ pàṣẹ nyẹ wọn kayọ ha wọn kele ikarama mi ato rẹ mọ ìnìyẹn náà yìí nana náà ọ̀nìyẹn bọ́ bá yẹ wọ́n ti kọ́ ọ́ dáyé ní hẹ sẹ́yìn dàda ọ̀hún ni àwọn ọ̀dọ̀ yìí kà kányẹ wọn kà o wọ́n yìí kà ọ̀já yẹn tí a nára ọ̀já yẹn wọ́n nyọ̀ nyà agúwọ̀ wọ́n ìkà yìí wọ́n akọ̀ ẹ̀ sàṣe ọ̀jọ́ inú mórí àkà.

ẹsìn lé àwọn yẹn nílé yìí dẹ wọ́n kẹ́ wùsùn wáyé tẹ àwọn yẹn ló ti wúrẹ́ wẹ̀ kó àwọn yẹn ń retẹ́ lọ dáa dáa sátáláìtì kiri ọwọ́ àkàrẹ́ àwẹ̀ tẹ. dọ́kà wọ́n ṣe ìwà ahọ́hún ní hànán wà á ṣe bí màrúfin wà sàmì màní tàdá wà fárik wà làákín bìlẹ̀tì hìyà àṣánú wà á ṣe bí màrúfin wà á ase ọrọ rẹ rada kise kún wa gọ wiki eyi wa a ṣeré bí maarufin ẹrọ zaara dan na ẹkọ ìdọsùn lan ọ ìdá akọwọn nìyẹn ẹsẹ ìkúkúrú dìbí chance na wo wafarik du shode tite yana naika ekoro dirike na amen ama walakin billati hi ahsan zaka juzuru da an juzuru da juzuru asai ka was go shode ente hubura nan <laughs> wa ya wala dam blodu nuko is go atukozi go kene ni amne me me juzuru da aso to duane <laughs> eh. <coughs> ma nira doka craft lewi enera awa mi like about ko to di na mambi iska ya wo billeti hi ansa muta wato ni ko zai kuro doka mai kai wai ka wata na na to gaskiya ya mana to da ne hin oh hin hira na anya la ma na wa na so na e ka ye hini so mi li jon mam madam do le ka we ni o to na ma ka wa ko ni se ko nyan e ya ma din ni kan se tan la ba ya ni ya ni e do o do bi hi o do ju anyi ya no o la ka ko bi ye kli ji wi chin se bi hi o ni ka bi na ja de ka de no ya o le bi hi ọzọ mmadụ ọzọ ozu anyị dị ya nọ naika wodi omuli oni bekwezi ina rabbaka la beri mirisod omuli ko nibani beku oni zi abana he na wa kaila ini bwele yo na kaya mulimu mwe si nala time ayo dale aki usi question bula na ndi kuihi ila waya zina ngwe ya jeni so busa albirinu mkezanyi question wambinu subhanakallahumma bihamdik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 وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، يا قوم يا قوم من الناس وهي وما جنكا يا إتوه تدري الإسلام أجل نايكا مريسي يعني أوره إنه سفر إني رأي akahe turacece hore na hurihina anasare hyaninye hureta hureba ni february eh hureba ni february ko mm ngra 2008 ni ku juma tana kai simu tiya tu sharia istidad التزاود والاستعداد ليوم الميعاد izitu inu onon obe nato abaka ebe ba turi kunya eze arwana mu yana kaka wa inna min akbaril kaba'ir fadaktara oyne akbarul kaba'ir ana denhu ini iyo denwo denwo anyi yana ka aza ke iyo denwo denwo ebi ini iyo denwo denwo nin anare den hu nene oka ayu al ahbab ma he ona iga misu de uri shemen tina dinyo nene oka yeka wallahi lahu wa shirk billahi ona be oisa ga dero mori heken wal idrar bin nas ate oyekon kata twala ne wa khasatan ona naka particularly nama george ne wanaka nawurka nawurka akwakwara tu oko nawe aljar wọn nawure ragurin wọn nawure ragurin wallazi qad itanna bihi al-islam anaka islam pataki tara ọrọ aduba ni yẹ na nawure ragurin a mahiko e mahiko e nyawure nan wọn nawure ragurin jẹ wara ina idan ne kathiran ọrụrụ lamaru ya an aisha tarajillahu anha ana ka adawa hunu aisha muru hina ito anna rasulullahi sallallahu alaihi wasallam ka patakitara untu muri mura mangona dore mo ha qala aw ka aka maza la jibril enyi moni malaika jibril si jaini yusini bil jar dai huni da konono da kono non biljal da malaika jibril la kai on to muri sallallahu alaihi wasallam da kai ka mi arewo mi arewo inere er, na ka e wono kula mi arewo inere er, na ka e ragoro da malaika jibril mana kai ni poro hatta zanantu poro don on to muri sallallahu alaihi wasallam ko iron e, ka annahu ka malaika jibril pa jar sawa

oimi isasira da biru muri heke atoi kwe nkwari tuwa na ke ori ogure hun wenyi ma mishiriku wenyi ma oyi kwe nkwari tuwa na ke ori ogure hun ya wuka wewa ndo hewa da so ka auka ona la guru wa wo asa wole risan anu me bewu ona ekuran ewa nyi wewu da ba akorikiri ni ona akora guru ure nyi oheja wana ka ka ewuka to wewu da wewu ojo wo ewa ka wewu ojo wo nwere ndi ndo ko ja nwere ọjà ọ̀nà ọ̀ka yàwùdílẹ̀ jà ọ̀nà ẹlẹ́ni ẹ̀nà ilé ilé ẹ̀fọ́ náà kó wá bá tẹ́lẹ̀ náà ọ̀nà ọjà ọ̀nà àká ẹ̀ka kún kẹ́yìfà ṣì ta fẹ́ iná lọ́hà lùkárọ̀ mi wọ́n máa àlẹ́yìn ka ìdá talkọ̀ mi bá sí wàl ìtìnátà ní fọlá takọ̀rọ̀ bùhùmá abádáa.

ama a bari mechanic bari goyi bari driver ama a so isa ba aku wal ọkùnfẹ́ iná lọ́ha tó kọ́rọ̀ mi ọkà gúkà isa náà hó banyin wú múrí ọhúrẹ́ wẹ́n ẹ̀yìn sọ náà májì ní múrí kò náà sọ banyin tó náà ẹ̀yìn sí tó ọkà ma isa ba wọ́n isinatani fẹ́lẹ́ takọrọ bó ma abada a nyi sẹ́ẹ̀ ba asányi wọn sì wa pòrò ashirku billah oyi sasa biri muri yeke oyi heba oyi masiri zan onyenyo na donyonyo mawa wal idraru bin nas to oyi ko kata tola do warwat no ko odun duja na ma heba nguni hida da ka hani wewe asaba chelta da wu ọ̀rọ̀ rẹ̀ kújẹ́ ní ìdá ọ̀zẹ̀mí ihe wọn lúwẹ̀rẹ̀ ògùgùrẹ̀ bọ̀rọ̀ wá ẹ̀zẹ̀nyẹ ọ̀rọ̀ ọ̀làkú ìṣàdúrà ìsáwọ̀ ẹ̀zẹ̀nyẹ níwáka izi yuniz iza gele enye ne yuniz ke ne kwa aboda bim on riaba poro ile samba naika bon ne tana ka do nyen ko de ri hinilin na ozawa ka ko ntum ri na amen azanya ne ka pe aboda ni hanwa ugigiri e be padi zi unyi shetan o men padi zi unyi wanye padi uno muri hin anyi sa e pada ka ke padi jaro wa anyi sa yabo arwa na uruka aboda fi free sayidina umar radiyallahu anhu ọmọ yìí nìhẹ inú man dọ́wà di islam sayidina umar rọra go ọsẹ wọlọ rà bí forty years dọ́wà di islam àbúmọ̀ nọba ń pójú ọmọ àná nọ para náà ọ̀nà rí àbá gẹ́dà sọ ṣòṣèṣòṣè tẹ sayidina umar rà kàkà sútò ń lóòtí ọtẹ dọ́rùn ní ohun abidà nílà òkàtà akátà pé di islam sayidina umar náà sọ ọha abdulrahman ibn of rọjòlá ọnù ẹkọ ọnyá abdulrahman ibn of ọnù náà hàn ìráhó etumiya kọnọba mítòjò wọn lórí túkà sídìnnà mọ̀rọ̀ sọ̀tọ̀ jẹun ìráhó ahịa àzá ọmọ náà màkà sídìnnà mọ̀rọ̀ si over sixty years ahìn esi dọ́ ah na abọ́ọ̀dù ọ̀bí ní ìjì ọ̀rẹ́dì rí ìjì rírẹ̀ ẹni náà nẹ́ẹ̀rẹ̀ náà kàn án na lórí àná ka náà kọ́ akéwù náà lórí kèsì kí ó pẹ̀lú sí ọ̀nà àwẹ̀dẹ̀ òṣòṣè kúmùrì bọ́lọ̀ ozuzi. kọ́ àwẹ̀dẹ̀ àbọ́ọ̀dù ìsìkọ́nù rẹ̀ ń tún mọ́rí ya sukata sukata tin leeyo wabashiru wa kalaguren la tunafiru sule dolauren shashasha agwawa isa ibonon enebe ibi mere dem enebe na ikaka lahibe ọ̀rọ̀nyẹ́ wẹ̀rẹ̀ ọkọ̀ aṣíríkù òye o wẹ̀rẹ̀ anyi ọ̀dàdá ẹni mọ̀ tó mọ̀ sallallahu alaihi wasallam ọdún máa lẹ́kàrẹ́ ọ̀nà nù ni حتى ابن القيم الجوزي يوم وي إن لي حق الجار إذا دون ينوكو راو نتراو رسول إذا ابن القيم الجوزي رحمه الله كان كا أنا يوم يدا وأنا إيرا قرام أو داون أبو هدي تستوب أنا لولا كان تومري تومري ناني سوري أو رني سوري أو أولي لدي نو دون كان أو لا لا نوانه تومري كان ناني سوري ihe na-agwọ ọnwụta ntụmụrụ ka ọkụkụ na nyitiri ọ anata ọhụ na ọkụ tinye ome ọhụ na ịsịwa amịdo ma nụkwa ya ọdụ na e, kwa benyere ya akwụkwọ ọdụ na ya e, utozi ya na-abụ ọza pala ahụ ọ na-ewete udo ga aka ọ na-ewurela ọ na-ewurela anara gwọrọ ọ nụrụ ya na ọ edo kwenye ka o lere dọdụ ndụ ahụ ọ mere abụọ na-apara ahụ sanya osi ya ẹsẹ kwenye ya kwenye hàn nani ọ̀nà alágọ̀rẹ̀ ọ̀nà wà kwenye mi dọ̀ ọ̀nà ọ̀dọ̀ òkùhù òmùlẹ̀ ọ̀hálàkà dọ̀dà tó rìn nìyẹn jori wa ne tu dɔn nɔnɔ ka an ne bi mi nɔrɔ nɔnɔ jɛn bi ya da yi ka an n'o ko na ụwa o ka ahụ na ọwa onye na ka rojo da wanye ni chisa chisa rihe nwa oje ba dọla ma ni ya insha Allah ta'ala abisuwa ko muri otu na re ko no aljanu kuma kuma na ayi na ka awai ka nwa anyị ka bi danyo danyo ko muri ani abisunu muri today touching hido na ba to ni cause when na was na ole la ko ya to gọ́wọ́lé dírí ẹ̀wọ́rù ọ̀nà ìdín bóra nìkan wáyé sọ́sọ́ bí romori ẹ̀kẹ́ lọ́wọ́ omori yìí ẹ̀wá ọ̀nìrẹ́ lọ́wọ́ àtúndà ẹ̀ka ẹnu kóra ó kò dòwòrò ọgọ́wọ́ tó ń tó mori sọlọ sọlọ múra sọsọ nìkan mọlẹ́kà jíbìrì owó ni wọ́n pòóró ní ẹnu kóra bọ́ọ̀ ní ìsìkọ́nà káàkà náà kò rà nù súnà ẹ̀yìn wúrí ní gbani aláhi sọlọ́tù sọlọ́m. wà iná jar aláṣálàṣà ti asnaf awèrè náà ẹ̀ka ẹ̀rọ ọ̀rá gọrẹ́ mu ọkà jòdè nìyí tó lè lè nìyí rẹ̀ táyì nìyí fajaru laka wọ́n wà aláàkẹ́rẹ̀ mílà ààyàn náà ẹ̀ka ẹ̀rọ ọ̀rá gọrẹ́ mu anáà ẹ̀ka ẹ̀yìn lórí islam náà falahu haqqul jawab.

وجار لك من أهلك وأرحامك وهو مسلم فله ثلاثة حقوق أوكا أني أنا ولا قرن ونايكا أوري أوجاني هدا أوين أني دو إنو نايكا أوري ولا قرن ون دو إنو نايكا كو مريابو so ina ni hida wayo na kijana tusauni arham wa lórí òkú mo ní ọ̀sán náà ìdẹ̀dánà ẹ̀tọ́ ìdẹ̀dánà ẹ̀tọ́ fọláhù sẹlẹ̀sẹ̀ tó hukuk wọ́n ní ìdẹ̀dánà ẹ̀tọ́ náà yà wọ́n so hakul jiwar wa hakul rọ́h wa hakul islam ìdẹ̀dẹ́ ọ̀yẹ́ làgùrẹ́ wọn ní ọ̀rẹ́ ọ̀sẹ̀ làgùrẹ́ wọn àti ìdẹ̀dẹ́ ọ̀yẹ́ gẹ́ náà ẹ̀ka ọ̀rẹ́ ọba ń dún náà nǹka wa hakul islam àti ìdẹ̀dẹ́ islam náà yà wọ́n so. وهناك من الحقوق الكثير yoka patakitara anyi ini ireza anaika anukura onye tureso anaika ruparaki liza agwabo wajaba alaikum ora baba butura rasulni an tuaddu li kulli dhi haqqin haqqahu kawasira itos no nyana ikanyana to wasiyo izezo nyana re wasire zo da yo ina hadha lamin al iman agoko ayani kidwa masire zo da hanon ini oido waya o ini imani وها هي بعض الحقوق أوكا ويلي بوري أنان إني إبا إني إذا إذا نه أنا واهي بوري أنان إيوا هي أكلنا دو كاكا ماني ماني دو شوبن إني في الحديث الذي روي عن أبي شريح إني حديث أنا إكادوني أبي شريح الخزاعي رضي الله عنه أنا كواني الخزاعي أمره نيتو أن النبي صلى الله عليه وسلم قال ka patakitara annabi umure man wala dole mo haya o kaka man kana yu'minu billahi wal yawmil akhir patakitara na na ko do yo muri do do ka nyi ko dire men fal yuhsin ila jari odono umi bela hiya onon ne ra gore man kana yu'minu billahi wal yawmil akhir ona na ko do yo muri do do ka nyi ko dire men fal yukrim dayfahu ona rimi bela ro gana awini hidan ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت أنا نبكى أو دو يومونه دو دو دو كان يكو درمان أونن أمويزا كالي واسل نو كالي وحالي نو كالي زوس كان ويري كانا بليلا دان سل نو كوكو ويري ني حديث نو بولان أي كوا نرى كورو كان تونا كوبي أنا وزوغا أنو ويدا Maka katuwa lukonu wabe, dubanye, dubanye lukonu. tí ọ̀rọ̀ lókè ní ìmọ̀ ẹlẹ́ni tó bá yàn ọ̀rọ̀ ní ìmọ̀ lókè ní tó bá yàn awọ ọ̀rọ̀ lókè ní ẹlẹ́ni àwọ̀ ọ̀họ́ ọ̀dọ́ rẹ̀ àbúsá àlàbà àwọ̀ ọ̀rọ̀ ní ìmọ̀ ẹlẹ́ni lókè ní àwọ̀ ọ̀họ́ ọ̀dọ́ rẹ̀ dáàtí ní ẹ̀dọ́ rẹ̀ tọ́ anyị onye ọ na-anyị n'ere na-eji anyịla n'aka ebe redio dị onwe ihe ọjị n'ebe ọzọ ga benesi ka dụbanye ịhụ ime ịnị anụ abị anị bụ anị iwe anụ hausa ndị tetere ya na ebe ihe ne kura anụ nụ báwo dụbanye dụbanye that anyị saa arụ ya gwọọ nke onye ha enwe ekurejera mudakanyisa aro yange gwowo to wechepetera nebira musompereke ewene anebira ishozoga enwe nikene ezi nebira ishozo anebira akunye mwajajan eza udidikora ka a de ka a onye igbo anebua na wana akawa inani mm-hmm. like anebira ọhụrụ na emete eyezi mẹ́ẹ̀ kọ̀ máa rẹ̀ tó máa ń sìlẹ̀ ọ̀lọ́gá ní ló sìlẹ̀ ẹ̀mọ́ sìlẹ̀ ọ̀lọ́gá ẹlẹ́ka iní mẹ́rin ọ̀yà ni kọ̀lọ̀ tó bá yẹ ọ̀lọ́gá ọ̀nàwẹ́ kọ̀lọ̀ mẹ́ẹ̀ ọ̀fẹ́lẹ̀ lọ́sọ̀ káka wọn ò kiri ilézi ìnyìnláwó ilézi ọmọdé náà hó ni òbọ̀ ọmọdé náà hó ni abẹ́ àbọ̀ ilézi ọmọdé náà àwọn okùnrin hema ne bra nyam ni toku e wonda hawa ikre diyo oka anos leteren ke anin hakki so anos be na leteren hakki le oika aya tu do da ka ni do da isi le di hini we nyire onu nyam se be so forge so ya create event lene ze nyi do ولقد أشار أيضا الحديث hadisi non paraktara ola reta nu hile onya bi jamalihi agwa gwo na hadisi on gwo na chere oyeka wa kamalihi atoy gwo no gwo enituma anna ikrama dhaif ka paraktara oy du banya roga min al iman inoy do wa haythu anna al bakhil agwoka abe anaisa ba'idu anin nas beni zwe kanal anaisa al bakhil ana so madoko ana anaisa madoko ọzọla gụrụ m osiri ọgwụ nọ nye nwa mee ahụ nyere ihe nara anakwụrụ ọnụ dewere onye nwụ wee siri ihe dọọ kedụ enyere ihe o si ka ọ bara gwụrụ ọnụ mama afọ esikiri ọnụ ya nara ya ọnụ ihe dọọrọ ọnụ ịnya ya silipas ọzụtụ ahụ ọdụrụ silipas ndọọ n'ịpata gị dọọ na-adọkwu oyi n'eyi ọ dị kọrọ n'ezi ọzụtụ ahụ ẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀yìn sáà àyàn ọ̀nà ọ̀rìn yín wọn náà ìsìnkú ọ̀nà ọ̀rá kò rí do ẹ̀dẹ̀ eh, kò shift ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́ lọ́nà ọ̀nà ọ̀làgọ̀rọ̀ ni. àbáná àbáná isa e e ka wá bàcídù àni nàás wéé zué kaná yàrá mi àbọ̀ ìjẹ́nà yẹ ka àlìjẹ́nà kuma bàcídù àni là wọ́n rẹ̀ kaná kó mórí wáyé mórí mórí ètò kọ́ wáyé فالكرم الكرم أيها الكرماء والله أعبسنا هي أباني أباني أيوين ما هي أنا نكون أباني بمعنى أعبسنا هي أيرويم أيرويم أيوين أن وام كلون أباني سورة مايزا لأنه كل أولا جيبا أد وعي أي نمكتنو قمو sɛ ɔnya ne fɛn siri ya adutwi go hol ti ne idɛ ɔnya dɔrɔ ɛda wawo ama alhasilati alakira ɔka awere biri ɔdɛrɛ mu nɔkati ne taka nonon min haza salsabil ɔ ini ozoku ha non salsabil oku ha naika o zoza o ni abɔ da kun huna nai anyị enweghị na narị na anyị nyewa ụwa narị narị naịka wee ihu dehini anyị nwa naịka eme narị anaki mustapha na orizari ahụ ahụ so ومولى سبحانه وتعالى أوقع عينا الجنة عينا فيها تسمى ماذا سلسبيلا عينا فيها عينا الجنة إذا tusamma uh, dan yɛ ɔkɔ n'ɔde sɔre salsabil nye n'ɔde salsabil nuna yi nalija na ka wii huwa dolfa so oka iso na ka na ɔka abɔkɔ na ka idan ukuwa hɔ izɔbin fahi an ya kula mu'min khayr ana ko inu kuwa izɔ na ba nuna ɔka sɔre oku muri yɛ ɔka rɛ izan awuli yaskut ɔwɔ oh, su nan koku haisu anna kulla kalimatin tahruju min fihi agoka patakitara bi ochire goku nyana to ehun ni na ne musajjala aban wana record musajjalatan alay back quantity yon wa sayusalu anha an aba husinan ekui kiyama qala allah ta'ala mun nan ne ba kaka إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد أمرك إذ يتلقى المتلقيان إذا أنا receive إذا أنا أدور إذا أنا أدور إجاي أدور سيدور إلى أنذاك كما عن اليمين قعيد وعن الشمال قعيد anya na je iwore danya na je iwo ha ana je iwore wa kare de do de chere ana je iwo ha wa kare di de chere ando muri kan ka do ai sana ma chere ma yalfizu min qawlin enyi se to he hu ni non non inere eka donye onwe illa ladayhi raqibun atid ake raqib ana chere o chere atid ana chere diora ake chere hukumu hiyo nayo kusisiwa zile ramnan wa inna almutahawinin fi hadha al-amr aka abarna ke ya shi wure ne aka then ne ne bato es tu pile ne aka de ile ile mo ile ile mo do easy wa eseka o idola ile mo do easy wa eseka o isi ndo tola do easy aka sayufajjauna yawm al-qiyamah eni ẹni wa huli hẹn kata yẹ mun kiyam ka anna allaha deni tuka parakitara omurihi kọdi sattara lahum sọghair wal kabair kòmú yàrá àkyẹrẹ ẹhóre tí yẹn àbẹwì wéyì ìnakóyè náà mi àtà àbọ ọbanban ìnakóyè náà rẹ mi alẹti ẹkọtarafu ha fi dunuya ho anayika ẹnẹ sọwọ ẹnẹ mi they committed ẹnẹ hàn nọ li ha sebahum alayha owó omori ọmọ sílẹ̀ ní tirẹ̀ sọ́sọ́ náà làmì jẹ́zá ànúwìfà ọkọ̀ di iṣẹ́ ọ̀rọ̀ ta aná ẹ̀kọ́ ọ̀sẹ̀ ẹ̀rọkọ́rọ́ náà làmì kọ́lá ta àlà omori náà yẹn bá kàákà wà òrìdó aláàrọ̀ bí ká sọ fan lákọ̀njì tùmúnà kama kọlákùnákùn lákọ̀njì tùmúnà kama kọlákùnákùn àwọn làmọ́rọ̀ bá zàmtum àlànàjì àlàkùn mọ̀wìdá. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه مما فيه ويقولون يا ويلتنا ما لهذا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أعصاها ووجدوا ما أملوا هادرا ولا يظلم ربك أحدا وأردوا على ربك aboda man wa to he yo muri he na to wa ne he no muri ga ke umuri he eh, me muri umuri he wa ne muhammad sallallahu alaihi wasallam da ben man huri to he so fan da ka da man tare sahun tie line wajaa rabbuka wal malaku sofan sofan umuri kan wa be yamul kiyama da ke malaika man tare sahun sahun sahun da ne retu di sahun li jeno ne den sarakara bi sahun la abala times 100 aljanna wani ebi huna ba alkita one thousand kala nti sahu ya ọzọ tara sahu no times one thousand aljanna na ọrẹ tara ila ala akọ ẹbọ dada akọ disgo akẹ na chẹkẹ ami ọrẹ tọla ami ọrẹ mẹ poro de ọta abala ẹ tara da aljanna ni sẹba tara kara wa ana kẹwọ da ẹ ka that you understand the malaika is not a color barge no so no movement umuri bakaka ya mashar al jinn wal ins in istata'tum <laughs> an tanfuzu min aqtari samawati wal ard eh fanfuzu la tanfuzuna illa bi sultan umuri ko na anyang to de lot enyo na anyang to wa wala tarsahu dumuri kai laqad ji'tumuna kama khalaqnakum awwala marrah a ah, bọla ma ẹwọ tara abọ a ah, bọla ọ na-awọ yìí n'ahụ ahụ ọnyi kuma a bọla wẹbẹ náà ọ na-adjọ mọ n'ọdọ ọhún náà dọwọ alẹ mọlẹbẹ nìgbà kẹlẹ ẹ yẹ wẹbẹ ẹyin so ẹyin sẹyìn náà wọn wọn mi tọ ahụ jẹ dẹn wọn tún mọrí sọlọ sẹlẹm ọkọ yóò sọrọ hufatan dɔla ahosusu yɛn nyɛ n'akɔ daba aho wòrɔtan dɔla wɔwɔ aho n'akɛtɛ gurula daika bɔɔlu alɛ jɛ ɛdɛ edzɔ dahi aisha rodi anha dahi o tó mori sɛ sɔlɔlɔ alayhi salam ɛkó yɛn no dabi diri ani tó mori kɛ yia ihe ɔyɛ kó amɛ yaka o dobi awɔ la sɛ awɔ la ma do ka. lakɔdzi tumuna wɔmɛ ne hɛn ni dɔw la misiri wele de bi tumi kama kɔlakunako awo wala maro an kɛmɛ mɛ tó ni dun ne hɛn ni dama wɔn no mɔnɔ awɔ mɛ rɛbɛ naaje ne kuma balza antum ala naj alalakum maw ida a bɛ ka dala nyi loyi naaw ne ka ɛn nyumɔn mi jitete ka ɛkɔ na ma ne b'a gɛ waa kaa wa dɛ ka ne wa bɛ iya ni kwene ukomani ni wale na ene na wabe ya domulika wero ni kanya ko yajin oni mo kaya be umulike yara gajin wa wudi alkitabu umulike a ah, be chakan chere aba shobe a ah, shobe wudi alkitabu fil aymani alladhina amanu wa aysar alladhina kafaru da si chakan dasi ya bar na ka e eh, dowe muri da ki jiru no wari asu e ne han abar eh, na ka ene dowe muri da she ne wa jiru wa to do muri ka wali hono wa amma man utiya kitabahu hi yaminihi fa sawfa yuhasabu ni yasir rutwa na ka na suwa ne jiru wari hono ono e ka in mana gorete ashiran wa cheko anda mashiran do wayelo ومن أوتي كتابه وراء ظهره أو أن يساره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لا يهور أنا نسوي أن يجروا أجل ما يجروا أن ولن تو إنه نوبينو وا ثبورا وا ثبورا أو ogo weri hini tun ogo da kuwa na yana yi yadda mulki la ta da usuburan wahida fadi usuburan kasir nuni ni wa odo ku tolu ni wa na tele ni rorupuru mama mama mama so ya roni mu na odo hore fatara mujrimin abana kama onnini ana ko ni de ni re insana ka en so wen bi de ni kwere di lidan ah ile yo mushriki na mimma fi de ni ihe anwa abisa na chere tinwe no aguke diska akashe kare bani kunyo no muni na watete wa yaquluna de ni kwa kaka ya wailatana o o da diwi kene ini hini tora mali hadha alkitab sema na yaru non ana kaka la yuqadir saghiratan wala kabiratan illa ahsaha ore bana watete ilé ewé ìwé àtẹ́lẹ́bọ́nbányọ́ ní mẹ́ àákọ́ ọkọ́ ọgọ́ gbóná wẹ́ ní sẹ́rẹ̀ ìdọ́ṣọ́tọ́ ẹ̀ kúmá wọ́wọ́jẹ̀dùn máa amílú ha bẹ̀rọ̀ àbísánà kàákẹ́mì ní ìdí rúmù àmì wọ́n ní ìrí wọ́n ní ìríka wọ́n má ní makoyọ́ ní fídíò ní lẹ́wọ̀n kúmá ibura na damu na shoga futoga ananka ile namo bishop kogi ile ano bishop kogi nubo bangi da <laughs> e no kene e no mwasi bishop why bishop kogi oni imbang oni sonde imbang dole so oh by current ni ono president of can, christian association of nigeria ono president christian association of nigeria inu babangidana di imbang don eh, na imbang wa ka kan kan ne sharia hanan eh, ani mabara answer doka ignorance or madness lefa wa nazo wa wa zina kan so nyeten abo agoka wa anyani eh, wo hiya to bishop ko gyo na we bangida ne oni london do so bangida kene the government of nigeria he doesn't fear god he does what he likes <laughs> hallelujah not that na one babangida ka ebe de ibe on western germany babangida eze ọtụrụ ha nọ nigeria naijiria doka to babangida tụ data ọkwa ha ni ladies go ka woman in london anyị hotel chekwa nọ na na ka lati mu show ne aṣiwu grade 1 ba ọ na asịta na enwu da setili ihe da kọmputa ya dara abụkụ abụghị lọtọ nọ na ma ịlọ dakọba ni lati kasị dụwa ibe babangida ni Jerusalem ọtọ ẹ kọwa ibe babangida lọ́nà àwọn. bíṣọ́bù kókó ààrẹ travel Nigeria nàìjíríà àhóṣe a network news ẹnọ́ka eh, you see the government of nigeria is sick. ó sì lọ́dún bọ́ngídá kọ́ lọ́nà bíṣọ́bù wà á nílẹ̀ àwọn ọ̀tá ọ̀kà bẹ́ẹ̀. àìrọ́dọ̀ àrọ́lá lọ́dún bọ́ngídá know ìyá náà àrọ́lá àbúrò náà wọ́n yọrọ àyẹ̀wò ajé nìfà ẹ̀ ọ̀já kìnìún ní sikọ́nù lẹ́nu. lọ́kọ̀nọ̀kọ́ wà ẹ̀ ń sẹ́wọ̀n yẹn wọ́n bọ́ngídá ana muniru wangani sa to film doka bisho bukodi sa hapo ah <laughs> bisho bukodi ile poro wangida ka wele naona upe inili nao the whole world are watch film on them announce the whole world and ah, if film not are watch ushuro niko kupe ijani upe wote discover ka ah bisho bukodi yoseme that is on the bank event lichi weteni ẹ̀rọ náà ìnìjẹ̀ bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ò nọ pípà wá ṣọ́ọ̀bù náà bíṣọ́pù kúgì wá àtọ́kọ́ ọ̀yàn dọ́kà á adak oṣù àmì kàrà ọ̀kà ẹ̀dẹ́ mà ṣiṣẹ́ pẹ̀lú ilé ọ̀nà àìtọ́ ẹ̀ hó lọ́wọ́ká bíṣọ́pù kúgì wọ́n ti wá káyọ̀ nínú ìbángídé ọ̀sẹ̀ tán ọ̀pìn ìbángídé ọ̀sẹ̀ yẹn nínú jésù ìjọ ni <laughs> so the devil the devil assist ọ̀yẹn nínú sí against ọ̀nìn so woe to devil that would do well okogi <laughs> wow okogi osiri nu kogi re wọ́n kú kókè èrò ká àwọn ọmọ ní sọ́nù ọ̀zàlá ẹ̀rẹ́ sọ ọmọ ní mọ̀ọ́lá ni àbẹ̀rẹ̀ tí yóò ní ẹ̀kú yẹn náà báwọn onímọ̀ nímọ̀ náà ẹ̀kọ́ yóò mọ̀ kí ẹ̀mọ̀ dàmọ́ lè ṣòro ẹ̀wọ́ yọ ẹ̀wọ́ yọ. wọ́n jẹ́ dumurika kuma don mani nyukata kon wani mani wala yaslimu rabbuka ahada umuri ya wanne muhammadu sallallahu alaihi wasallam oba mazenyenyere oba mihuna ya zenyenye ele mashihu na ro ayi mari jibo muri subhanahu wa ta'ala lidhalika agwasan nan ure ku ku muri su wala nan ka abiko buko wa ka bire no na wana chele tete abe ko yo na mi aban wono muri akoba zagodo ka umuri مدح الله المؤمنين أمره وقما إذن كيدو في القرآن الكريم إني القرآن يكون يبان حينما قال إني جنوك أكا والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون أمر سبحانه وتعالى جاء قام إذن كيدو لكي قد أفلح المؤمنون فلكي ترى بنا كيدو إذن إشغوري ولا رياها رمرك إيوه يقول النبي الذين هم في صلاتهم خاشعون إن وبيك إني نيم وهم تنسلنا يكو إما كل ما قام إما كسلا anyhow sala bane na ko de na shan wayo muri re to muri sa sana go hoto walladhina hum anil lagwi mu'ridun ina ona kire ken ken ne ma shan fane be oda kai haram wa we mi le ni nyen anyere na ka ewu ko muri na o a wuri zaka ana re dobe dowara ka ana re dobe dowara ka mu ya to kenda aka sai ko nyan mu ije nye zama dole dok ewu here aso ma da sai ko nyan na nyan na ro na mane dowe iji ndaka tengere abiyat tengere enwere ẹ abirẹ náà náà ní ẹkùrà ọdọ àdọdẹ ọrẹ ẹkọ àká wàá àbíyà tẹngẹrẹ anyi ladọnu yìí ẹwọdọ àkànyẹ bìí anyi ladọnu yìí okomori wọn náà kàná kúrò ẹ kàná kúrò ẹ ńwúrẹ ẹyìn mẹnẹ. wọ́n fi kọ́ọ̀lì hìtà àlá àti nìyẹn ekomori náà ẹ̀kọ́ nínú bàkà wọ́n ilé sẹ́mi orílẹ̀-àgùwà àròdùn ànú àròdùn ànú wọ́n kọ́ọ̀lù lánàá àmàlùkùm wàlàkùm àmàlùkùm. لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم سلام عليكم لا نبتغي الجاهلين وإذا سمعوا اللغو وكم هناك أن يوقع إذا ملغو إذا كرقوا يا هنا عرشو عرشو لو نعم دارك ديني دولة وهي ذاك إذا كان كان كايرون أني أعرضوا عنه أني أنا فاهو زودن أني زودن ewu kuna ya ato anatoa dua iwa mwezi eza nyibusa ne ambu wazi siwa nami waqalu dukumuni ana dakato menda kanya ware nan honi bilene yaman lana amaluna ayo bayin ukoron mame oba abamin walakum amalukum ne onora me onora abamin salamun alaikum wa yahu bitunin la nabtagil jahilin me baba hudana rumaya di masasawa wanyo yin duwe na to an na rumaye ewu na ni do wana ka ka eh, eh o na ya to no ah, na ka ya to na ko mono ba ka so while we di time do ko muri while we the time Nigeria unwa akwara Nigeria gorowo Nigeria that make hije na ni school poru kene Nigeria o le ke kurono government Nigeria non e we ma share than they shake millions millions hundreds of millions of naira they say organize on the colony a night of one thousand laugh well well can say night of one thousand laugh daza go do nyale vikenele nele nyi doka da bole chekunyi da hilo da mole 50000 1 million 10 millions vakale kene dodo nyinyi wa wa Nigeria wa se fanya tayari dɔbɛ ɛna ro ɛna ko di nigeria to ho no wɔn ni eya aha wota na rawa ɛdɛ esu a pension old soldiers ɛdɛ ahyɛ ni wɔn mi there hundreds of millions there a night of one thousand laugh dana adum ekɔ nyala wajɛ ɔnyɛ ɔgya ɛdɛ koko yi ɔta Ọbásanjọ́ Babangida Amekenere dẹ́rẹ́ atun, dányẹnẹrẹ ọ̀gá náà dẹ́ vum vum vum dẹ́ àbáàkà òkú èyí tí máa kà náà dẹ́ àtún dà kí sẹ́ du millions hàt ama amadu ọ̀zẹ́yìrì nyihu ọ̀zẹ́yìrì nyihu ẹ̀yìn lọ́gì nàìjíríà nàmùkà máa ní rọ́yà ẹni sẹ́nẹ̀ kẹ́ẹ̀yàn fani ní dùkẹ́ hàt ni akomoli ọwọ bọọlù anakọ nana ní ẹnẹrẹwé win ní ìnáwó gọ ẹ yàn lé win ẹ abijá anakọ bọọlù náà dọwọ kẹ anakọ yọ wa ẹ ní ẹnẹ ẹkọrẹ rẹ ní sikọ lọsọ yẹ mi bọọlù wọn akọrọ kó dọdọ sí tani wàhálà tani wọn ní ìdá ọkẹ wọn yẹ tó sí ànikọ wọn tani wọn ní ìnáwó nàìjíríà yà win ìdúrà yà wọn náà wàá futubọọlù adáyà kọ ṣíà ṣíà ṣíà ṣètẹ́yìn náà kọ àwọn mun na wa abubuwan na Nigeria kwa siwin ya ku basketball a siwin ya ni swimming a siwin nwa akwọla awọ nwa akwọla ṣẹ́kẹ̀ ọ̀nà wà sí ìrísà ṣẹ́kẹ̀ àti tóòzì àti ibi pọ́ǹpù akụ bọọlụ náà kú bọ́ọ̀lù òyìnbó àmì ẹ̀kọ́rọ̀ Europe ẹ̀sẹ̀ mi kò lè kì í ṣe ìlànà wẹ́ẹ̀nyì tó tiẹ̀ ń túdò lè

agboka haisu annahum qad talaw ala kitabillah sema ko ko muri ni ene mani she hun re na ko ma wan fane dure ke eye na hora honan ile ne enya fane ne man nan agboka ni re je mun wo muri hi kitab rabbihim wo muri enne alladhi qassa alaihim ana ka wo muri na ra petarwa ma yahduthu fi dunyahu abisa ba me ne honon wa ma sayahduthu fi ukhrahum atitana ba me deniku anime in no no no three years ago just three years ago